lè ṣiṣẹ́ ìránṣẹ́ ńlá báyìí kó má gbàdúrà òun àánú gbà táìmù tí wọ́n lé àga wọlé ló kọrin sí àmì káwọn ọ̀run sọ ẹ́ ní ọ̀tá ọ̀tá ìdáhùn sí àdúrà bàbá ó ti gòkè ò ní jábọ́ ẹ̀yin abiyamọ tó wà ń bí ẹ bá ń bẹ́ẹ̀ ní ìṣe àmì ṣẹ́rí. You are watching Gboah TV. Kindly subscribe, like, and follow. Thank you. Johnson jẹ́ òun wò níwájú mi. Mi ò kàn gbéraga ni. Èmi mú gbàdúrà fún tó kù ẹ̀mí láàyè jẹ. Ṣùgbọ́n tẹsítímọ́nì tó yẹ kó wá ṣe nínú ìjọ mi, ó gbé lọ sínú ìjọ mi. Ṣẹ́gun Johnson, inú mi dà sí ẹ, béèrè lọ́wọ́ ẹ̀ mú ẹ̀. bẹ́ẹ̀ mọ̀ ẹ́ ń ṣe wàyí èmi ni wòlíì wọn tọ́lá mi lè sọ pé mi ò ṣe wòlíì wọn máa kúrò níbí. ìgbà táwọn èèyàn rí pé mo bọ́ọ̀sì pé mo ń bọ̀ lamẹ́ríkà àwọn yìí àwọn kan comment alẹ́ kí ni wọ́n ẹ̀jẹ̀ ń parọ́ mo ní bẹ́ẹ̀ èèyàn máa parọ́ láyé kì í ṣe bíi ti àṣẹ ọ̀rọ̀ ló fi gbé mi wálé eré mi wọ́n ṣe orí ọ̀fẹ́ bọ́tá ní wòlíì yìí ẹjọ́ ń dààmú lọ mi ti pàdé òun wọ́n gbàgbọ́ àdúrà rẹ̀ tá ní wòlíì yìí ẹ dárúkọ wòlíì yìí fún mi àbí kí n máa lọ ní wa. wòlíì àgbà wòlíì àgbà ayọ̀ ajéwọlé. ìwọ̀n ẹ̀ náwó sókè mẹ́jọ péré ti tó mi ẹ má bà méjì mi jẹ́ eight ta ló ń jẹ́ ta ló ń jẹ́ Ṣẹ́gun Sálíù níbí má nà owó tí mo ní sẹ́ ò dáa má nà owó tí mo ní sẹ́ ò má nà owó jọ ọ́ ohun tí mo rí sí ẹ̀yìn kò dáa ṣùgbọ́n wáyé kan wá rí mi kọ̀ọ̀rọ̀ èèyàn ló ń jẹ́ Ṣẹ́gun tó soríire èèyàn rẹ̀ ṣẹ́gun kan tún lélẹ̀ ìṣẹ́gun Johnson ṣẹ́gun kan rèé eob ẹni ìtàn Olúṣẹ́gun Bámidé ẹ̀dàn MC MC ẹ wá pè mí wọlé tó bá ti fẹ́ kàn mí mo fẹ́ bá àwọn ọmọ ìṣeré do you love me do you love Dr. Ọláyínká Joel Ayéfẹ́lẹ́. yẹ ẹ̀dá àmà àmà lọ́dọ́dọ́dọ́dọ́dọ́ ara ẹ̀ máa bọ̀ o ti tẹ five thousand bó ṣe ń pariwo ìjà yóò yàtọ̀ fáwọn akẹgbẹ́ ẹ̀ orí rẹ̀ bẹ̀rẹ̀ à ẹ lọ fọwọ́ lẹ́sẹ̀ ẹ̀ padà sísàlẹ̀. but bami big close shot five thousand bó ṣe sọ pé ọjà ẹ̀ ní ẹ pé ọjà ọjà ọjà ó yá pariwo ọjà. Wọ́n kọ́ bá dùn sí ẹ̀jẹ̀ dẹ̀yà.